ìṣiṣẹ́ ń tẹ̀lé ń tọ́nà wọn bá fi lójì ṣẹ́nà sọ̀lá àlọ́sọ̀lá ala nuri min Allah pẹ̀lú mọ́lẹ̀ látọ̀dọ̀ ọba adẹ́dà Allah subhanahu wa ta'ala kí ni mọ́lẹ̀ tó wá látọ̀dọ̀ ọba adẹ́dà ó ní Qur'an wa sunnah gẹ́bí àlàyé tá a ti ṣe sẹ́yìn Allah subhanahu wa ta'ala ó júwe ara rẹ̀ pé ìmọ́lẹ̀ lòun Allahu nuru samawati wal ard ó júwe òjíṣẹ́ náà sallallahu alaihi ó ní ìmọ́lẹ̀ ni qad ja'akum minallahi nurun wa kitabun mubin ìmọ́lẹ̀ ti dé fún yín látọ̀dọ̀ ọba adẹ́dá o àti tíra ti mú nǹkan yanjú yékéyéké táàfin nǹkan kan pamọ́ bẹ̀ máa farratna fil kitabi min shay ìgbà tí Allah subhanahu wa ta'ala tó ń júwe alkùránì gan fúnra ara rẹ̀ nǹkan Allah subhanahu wa ta'ala ni fa'aminu billahi war rasul wan nuril ladhi anzalna ẹgbà ọlọ́run ọba gbọ́ àti ìránṣẹ́ rẹ̀ àti ìmọ́lẹ̀ tí a sọ̀kalẹ̀ ẹnikẹ́ni tí ò bá tẹ̀lé àṣẹ ọlọ́run ọba bó ṣe fi ránjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ní àlàyé tó tú nínú Qur'an dájúdájú kò gbàgbọ́ ẹni tí ò dẹ̀ gbàgbọ́ kò lè jẹ́ wòlí rẹ̀ khawfan min adhabillah gbogbo eléyìí tí èèyàn ń ṣe yìí o ìpayà ni wípé kí ọlọ́run ọba má jẹ́ oníjọ́ gbìndàlkíyàmù kí lọ́ba rẹ̀ rẹ̀ sọ nígbà tó ń júwe wọn ó ní alladhina yadhkuruna Allaha qiyaman wa qu'udan wa ala junubihim àwọn tó jẹ́ yí pé lóòrò níjókòó àti dùbúlẹ̀ qiyaman wa qu'udan wa ala junubihim wọ́n ń ṣe ìrántí ọlọ́run ọba wa yatafakkaruna fi khalqi samawati wal ard wọ́n máa jí wọ́n máa ronú ilẹ̀ lórí ẹ̀dá sánmà méjèèje àtìlẹ́lẹ̀ kí ni ìrònú jinlẹ̀ wọn ìwá bí látara àrántí ọlọ́run ọba tí wọ́n ń ṣe ń gbogbo ìgbà yìí Rabbana ma khalaqta hadha batila subhanak wọ́n bá wa ọ̀dá àwọn nǹkan ìlásán ní máa ń bẹ́ fún ọ kí ni tóbi wọ́n wá ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba yìí ẹni tó o bá fìyà náà rẹ jẹ kọ́dí ọ̀kọ̀fẹ́ ìtẹ̀hù wọ́n máa lè zọ́ọ̀lì mi nàmì náà sọ ẹni tó o bá fìyà náà rẹ jẹ o a o ti yẹ pẹrẹ rẹ alábòsí ò ní rólù hàn kálá alábòsí mushrik mọ̀tẹ́dì mushrik ẹni tó gbélé ayé rẹ̀ ṣe ntọ́ yapa sí ntọ́lọ́wọ́n ọba ń fẹ́ tí ò tí ì ṣe ọlọ́run ọba ní jẹ́ gbígbà àyà rẹ̀ wárìrì tó sì nǹkan míì yàtọ̀ sọlọ́run ó lè jẹ́fẹ̀ẹ́ inú ni Allah subhanahu wa ta'ala ló fi sọ pé afara'ayta man ittakhadha ilahahu hawa ǹjẹ́ wọ́n rí ẹni tó fi ìfẹ́ inú rẹ̀ tó sọ di òòṣà tí ń sìn tí ń bọ kí lọ́lọ́run ọba fi tẹ̀lé ó ní fa adallahu Allahu ala ilm ọkà ka ọkà wọ́n kà sí létí ṣùgbọ́n tí ó fi tẹ̀lé tí ó fi kọ́kọ́ wọra rẹ̀ sàn kí ló ṣe ó jìnà sí ni fi túmọ̀ sí pé gbogbo ń ó bá ṣe gbogbo ń ó bá sọ gbogbo òròrí rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ kó dá lé ìròrí tọ́ láti ṣètò ìtọ́ lọ́wọ́n bá subhanahu wa ta'ala ó gbọ́dọ̀ tẹ̀lé ó jíṣẹ́ náà kọjá wípé gbogbo òpèpè tí ń pè ó ń fẹ́ lọ́ǹtì ara rẹ̀ ló bí hadith yẹn sọ pé ń gbọ́ bá díjọ́ ń gbé ní alikiyama ó kó àwọn mẹ́ta kan wá onímímà ẹ̀ńtọ́jagun sójú ọ̀nà ọlọ́run ọba àtọlọ́rọ̀ tí ń náwó sójú ọ̀nà ọba adẹ́dà sọ pé ẹni mímà ah! ó gbìyànjú láyé ó ń pa àwọn èèyàn sójú ọ̀nà kí ni ìdí tó fi ṣe lé ayé torí ọba rẹ̀ náà ní kàtàbù ó purọ́ kìí ṣe torí tèmi torí pé kí wọ́n bá a sọ pé a star a ọmọ rọ̀ sọ star ni wọ́n dẹ̀ ti sọ bẹ́ẹ̀ fún ọ láyé èmi yìí ṣe ìjọ tiẹ̀ àwọn tí wọ́n ṣe nǹkan torí tèmi ní tèmi ẹ wọ́ lọ́nù náà subhanallah ẹni tó náwó ràbùràbù sójú ọ̀nà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó gbé wa á ó gbìyànjú láyé o. kí ni ìdílé òbí ṣe a ní torí ni ọlọ́run sọ pé irọ́ lọ pa torí kí wọ́n sọ bá sọ pé náwó náwó ni ọ kò sí irú rẹ ni wọ́n dẹ̀ ti sọ bẹ́ẹ̀ láyé ẹ lọ́nu ná tó kú sójú ọ̀nà ọlọ́run ọba àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan òpó ni tí ń jẹ́ kí ni máa mú kí ojú ọ̀nà ọlọ́run ọba ó rinlẹ̀ ìmọ̀ owó àti kí ni ká nára kí ọba tó fi lọ jagun torí ọlọ́run ọba ni ọlọ́run kìí ṣe torí tèmi torí pé kí n lè bá àsọpá kìíní ọ wọ́n dẹ̀ ti sọ láyé ẹ máa wọ́ lọ núná èní ọjọ́ ẹni tó ṣe nǹkan torí tèmi nìkan ni tó fi jẹ́ pé kí ni gbogbo ògbà àwọn sàádé òde aláàánú àwọn ènìyàn tán kọjá lọ wọ́n máa ń ṣọ́ ìṣe sí wọn ní mo fẹ́ ṣe ṣé torí tiẹ̀ tí nǹkan kan bá fẹ́ rú mọ́ wọ́n máa páyà wọn ò ní í ṣe torí rìíà torí káde ṣe arí mi wọn ò ní í ṣe torí súnmà ṣe agbọ́ mi wọn ò ṣe ni torí ìtọ́ba àdẹ́dà Allah subhanahu wa ta'ala ni ló ti jẹ́ pé àṣepamọ́ nínú iṣẹ́ wọn lọ́pọ̀ jù ṣùgbọ́n bí wọ́n ṣe ṣe pamọ́ tó ń kọ́ kí ló ṣẹlẹ̀ ọlọ́run ṣe wọ́n ní ráwọ̀ bó ṣe jìnà sílẹ̀ tó tọ́ bá wọnú kànga kí lọ́ọ́ kọ́kọ́ rí tó o bá rí ìràwọ̀ lọ́kọ̀ọ̀kọ́ ni wọ́n ẹ̀ ṣe èéfín tó jẹ́ wípé rúù lọ́kàrí lásán kò sí nǹkan kan lábẹ́ rẹ̀ Abubakar Siddiq Siddiq al-Akbar radiyallahu anhu amú àtàrwà níbi wípé ńgbà tó jẹ́ khalifa ìyá arúgbó kan wà ní Madina radiyallahu anha kò sẹ́ni tí ó bá mójútó ọ̀rọ̀ nílé rẹ̀ kò ní ẹbí kọ̀ lára tòun ti bí Sayyidina Abubakar radiyallahu anhu bó ṣe jẹ́ khalifa tó òun ní ọ̀yẹ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ló ìyá yìí ìdí omi ni ó ní ìdí kan ni yóò ṣe gbogbo ẹ̀ yóò ṣe láṣepamọ́ kílẹ̀ tó mọ́ ẹnì kejì rẹ̀ náà lé ó ń lérú bẹ́ẹ̀ àwọn méjì nù. No nínú ẹ̀dá yàtọ̀ sáwọn ànábì ọlọ́run ọba sallallahu ala nabina wa ali kò sí irú wọn mọ́ tẹ́ bá ń ka ìtàn wọn bí wọ́n ṣe máa ń ṣe kàngbà kì í ṣe kàngbà wọn torí tọ́lọ́run ọba ni wọ́n mọ́ àtà àfẹ́ kọjá ara wa tanafus yusarihuna fil khairat ṣe gbìyànjú sáré lórí dáadáa Umar bin Khattab radiyallahu anhu gbogbo ìgbà tó náà bá ti débẹ̀ yóò bá pé wọ́n ti ṣe kínní lónú ààrẹ tó jẹ́ pé gbogbo ìgbà ni mo bá ti dé bí wọn ìyá yìí tí iṣẹ́ tí mo fẹ́ ṣe yìí yóò ti ṣáájú mi ọwọ́ adóúnjọ kan wípé ibi tí màá tẹ̀bà sí ni màá ti ẹ̀rú lọ rẹ̀ lẹ́nu. orílẹ̀-ogun lẹ́kọ̀ọ́ tó yọ ọlọ́ọ̀kan ni ah, ìwọ náà ni ọ̀jẹ̀ kọ́sẹ́nì kan ìwọ náà ṣùdé kọ́lá akpọ̀ ó dára àná bó ṣe ṣe pamọ́ tó ṣọ́lọ́hún ò gbé síta ó gbé síta. Odi di níta kọ ó di ti gbogbo ayé mọ́ wọ́n dà pé ju ìdáadáa báwo ni eré ṣe é ṣe nu kìí ṣe pé ká fẹ́ lọ́ǹchì ara wa ká sá sí gàgà abẹ́ abẹ́ dáwà náà ó fi jẹ́ pé ẹni tó gbọ́dọ̀ ṣọ́ra jù òní tọ́lẹ̀bẹ̀lẹ̀ ilẹ̀ ẹni tó gbọ́dọ̀ ṣọ́ra jù òní dáa ìyà pé n tó ń ṣe yìí ṣé torí sọlọ́wọ́n bá ní àbí torí nǹkan Imam Malik rahimahullah rahmatawasi alóbi sọ pé kò sí tí máa ń ba iyì àáfà ẹni tó ń lòun pèpè síta lọ́hùn ọba kò sí tí máa tètè bàjẹ́ tó torí pé kọ́ máa fẹ́ fi wá nǹkan mi yàtọ̀ sí ìyọnu ọlọ́run ọba. sọ pé lẹ́sẹ̀lẹ̀ ilm di kásìtì rẹ̀ wáyà mọ́ kàyí mọ́ kàyí mọ́ kàyí ẹ̀yin ẹ̀ ṣe ìmọ̀ o ìnáma nù ilm. النور الذي يقذفه الله في قلب العبد ìmọ̀ onímọ̀lẹ̀ tọ́lọ́wọ́ bá máa fi sí ọkàn ẹrú rẹ̀ òfin riwaya ìnàmọ̀lẹ̀ ilm alkhashia ìmọ̀ onípáyà ọlọ́wọ́ bá yí pé à ní tí mo fẹ́ ṣe torí ìtọba adẹ́dà ni mo fi ṣe tọ́ba ti jẹ́ pé torí ìtọba adẹ́dà ni ò ní bẹ̀rù o dẹ̀ ní páyà gbogbo ònira tó bá rí ń bẹ̀ torí gbogbo ònira kí ni ariwo ọjà ni ẹni tó ń bá nájà lọ́mọ o ṣọ́rọ̀ kí ẹ jáde síta pé yóò lọ náà ẹ̀mí rẹ̀ báwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sàṣọ́ náà ṣe na bòtí lọ́fà ìpìlẹ̀ pé nǹkan tá à ń bá ń ṣe àfi wojú rẹ ọlọ́run ọba ni ìwojú rẹ ọlọ́run ọba rẹ níjọ́ gbẹ̀ndẹ̀ àlìkíyàmá láàfin rálì jẹ́nà wọ̀ ògóńgó tí à ń lé níbi kárálì jẹ́nà wọ̀ oníkárójú rí ọba adé Allah subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala sọ pé lilladhina ahsanu al-husna wa az-ziyada àwọn tí wọ́n ṣe dáadáa láyé wọ́n rí dáadáa dáadáa wọn yàrá jẹ́nà wa ziyada ojú rí ọba adé rà wọ́n rí ọba adé rà fìtìfìtì báyìí ló fi jẹ́ pé àwọn sàábé torí pé wọ́n yanjú eléyìí àwọn ọ̀tán máa rò wípé idà làwọn fẹ́ fi bẹ́ wọn àwọn sàábé ó dẹ̀ máa gbóòórùn àlìjánà lẹ́nu dà. ìlóbi ìgbà tí olórí àwọn kò fárò yẹn àwọn tí wọ́n ń bá ń tí wọ́n kẹ̀rẹ̀ yìí ẹ ṣàpèjúwe wọn fún mi bóò ni wọ́n ṣe jọ ní à wọ́n efó òru sùn wọ́n fòrùn sùn ó gbogbo àwọn nǹkan táwọn sàbí òjíṣẹ́ náà sàásánlá máa ṣe kí ni kẹfìrí fi dá àwọn ọmọ rẹ̀ lóhùn ó ní kò ní pẹ́ tí wọ́n fi lé mi kúrò níbí wọ́n wa wọ́n gbà pé lọ́wọ́. torí pé kí ni ẹnìkan èdúró lórí tí wọ́n dúró lórí ọba máa ràn wọ́n sórí bẹ́ẹ̀ la dúró sínsìn tó bá yẹ pa nínú Ramadan ọ̀gọ̀rọ̀ wa kìámù lẹ́lì wa ó tún dìgbà tá a bá lókè ìṣòro títà ṣàwà ti lọ ìyókù tún ti ó tún di ilá mashallah kìláàni kíkà wa àìmọye ìgbà lọ́gọ̀rọ̀ gbìyànjú láti sọ Quran kalẹ̀ nínú Ramadan ètò kù ní ìsìn ó dìgbà tó lọ́n bá fi ìnira kankan ìgbà yìnyín ọ̀wà lè gba Quran rẹ̀ lọ́lọ́ àwọn alat àwọn ọ̀nà irinṣẹ́ tí ó dẹ̀ fi mú yá ló pọ̀ lọ́wọ́ wa nísìn bọ́ bá ra fóònù five five thousand àbí four thousand àwọn kan ti wà tí wọ́n ń pè ní ojú owó ẹ̀ lọ three in one ni ó lè gbé Quran sí yàtọ̀ sí Quran tó lè gbé sí gan ó lè máa gbọ́ tí wọ́n máa kà àwọn kúrọ̀ tí wọ́n máa kà wọ́n síbẹ̀síbẹ̀ bóyá àwọn kìnnìún ṣe ń pọ̀ sí i bẹ́ẹ̀ akọ́nẹ̀dà tó. bẹ́ẹ̀ là ń so sódodo sí tó bẹ́ẹ̀ là ń jìnnà ságbọ̀yé tó kí ló torí pé kí ni ọkàn wa ó ti nǹkan ti bá nǹkan ti bá ọkàn. ibn Taymiyyah rahimahullah rahmatan wasi'a tó yapa sí àwọn wòlíì ọlọ́run ọba òun làwọn tí wọ́n ń ṣe ń tó yapa sí ń tí ọlọ́run ọba tó fi ọ̀nà òjìṣẹ́ náà sílára ọ̀sán pẹ̀lú kíni pẹ̀lú àìbìkítà torí pé kíni wọn ò nírètí sí pé sìnkún ọlọ́run ọba ń bọ̀ wá mọ́ àwọn mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra fún gbogbo eléyìí téèyàn ọba ti ṣọ́ra fún gbogbo eléyìí ẹ̀sẹ̀ iṣẹ́ rẹ̀ ó máa mẹ́hẹ̀ ní tí mo fẹ́ ṣe ṣètòrí ọba adẹ́dà ni ṣọ́nà ń pàṣẹ rẹ̀ ṣètòrí ọba adẹ́dà ni ni mo fẹ́ fi jọ gbogbo iṣẹ́ téèyàn ṣe yóò dáhùn béèrè ta ń pàṣẹ rẹ̀ ta ló fi jọ torí ta ló fi ṣe. èyí pàtàkì fún gbogbo ẹni tí ń bá ń pèpè tí ò bá fẹ́ pé kóun ó ṣe àṣìdànù tẹ́lẹ̀ ìbá ti wá rinlẹ̀ tí yẹn mọ̀ wípé òfin ọba adẹ́dára nìkan là ń tẹ̀lé Allah subhanahu wa ta'ala ó wá mú èkejì wá tó jẹ́ òpó kejì òpó ìtọ́sọ́nà tàkọ́kọ́ tá a ti dákọ̀ oní tawhid àdàsọ pé tawhid tawhidan mọ́lọ́wọ́n ọba lọ́kan ṣoṣo ìdà olójú méjì ni ìmú ọba adẹ́dá nìkan ní ọba tí a tẹ̀lófin rẹ̀ ìmú òjíṣẹ́ lọ́sọ̀lọ́ àlọ́sọ́làm nìkan lẹ́ni tá a fi jọ pẹ̀lú kíní pẹ̀lú ìṣètòrí tọba adẹ́dá láti fi wá ojú rí rẹ̀ ìgbàǹgbàjọ́ gbìndàlkíyàm kọ́lọ́mọ́ta ṣe ń rọrùn fún wa lẹ́yìn eléyìí Allah subhanahu wa ta'ala wá sọ fún wa wa qada rabbuka alla ta'budu illa iyyah ọlọ́run ọba ti pa láṣẹ ó ti ṣe ní pé ayé ò ní tòrò fẹ́ dà àfi tí wọ́n bá sin òun nìkan. kọ́kọ́rọ́ káyé ó tòrò òun ni ká sin ọlọ́run ọba nìkan. gbogbo ń tá a ṣe òfin rẹ̀ là ń pa mọ́ eléyìí nìkan ni òfin ní jẹ́ kí tèèyàn ó dàrú tí gbogbo tayé bá dàrú kọ́lọ́mọdà kọlọ arú mbẹ́ kọ́jẹ́ kí tẹ́wọ́ dá mbẹ́ òfin wo ló ń tẹ̀lé abala tiẹ̀ nínú rẹ̀ ìgbìyànjú wo ló ṣe sí tí èèyàn bá ti ṣe lé gbogbo nǹkan tó kù ń tó fúyẹ́ ni Allah ìṣesí ìsọ̀rọ̀ sí ìròrí ọ gbọ́dọ̀ dálé e pé à ń ṣe tàkí ìròdé àdìlá subhanahu wa ta'ala. ló fi jẹ́ pé kò síbi kan tó ṣẹ́kù ní bá a ṣe ń lògbó sí ayé tílé ayé èèyàn ò fi ní dojúrú tó jìṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà ti ṣàlàyé ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà ọ̀hásá àwọn tí wọ́n láwọn fúnra wọn ní zikir ó kó gbogbo ẹ̀jọ́ pẹ̀lú wàhálà oríṣiríṣi mọ́ sórí gbogbo ilé kò sí garanti bẹ̀ mọ́ ṣọ́ọ̀tì kan tí mo ní lórí rẹ̀ ni wípé gbogbo gbìyànjú rẹ̀ ó tún jẹ́ àlè lórí ó ní ẹ́ mo ní ah yes ó ní kí ló dé ah wa man ya'si Allaha wa rasulahu faqad dalla dalalan mubina wọ́n lọ gbé hisnul muslim láti ìgbà tó ti jí títí títí tó e kú nígbèsè ayé rẹ̀ ó ní gbogbo ohun tí wọ́n mọ̀ sànú rẹ̀ mo ní ṣókí tún làwọn eléyìí tó o bá ń fẹ́ ziyada ó tún lọ wo àwọn tíra mi bí kitabul azkar imaamu nawawi tó jẹ́ pé gbogbo àwọn tíra tí wọ́n bá ń ṣe lórí azkar ẹ̀yìn rẹ̀ ni wọ́n máa ń wà gẹ́gẹ́ bí sheikh islam sani bó ṣe sọ ibn qayyim jawziya ó ní gbogbo tíra azkar téèyàn bá ṣe ń tọ tíra náwáwí ntọ́lẹ́yìn kìtàbù àkàrù rẹ̀ ntọ́lẹ́yìn ó kójọ ló fi jẹ́ pé ṣòro rẹ̀ àwọn tíra tí wọ́n fi ṣàlàyé lórí rẹ̀ ọ̀pọ̀ rẹpẹtẹ bí futuhati rabbaniya ti ibn ilah ìdí ńláńlá mẹ́rin ló fi ṣe ṣẹ́rìwò ló fi ṣe ṣẹ́rìwò kìtàbù àkàrù pé ọ̀rọ̀ tó sọ báyìí ibi ló ti wá níbo ni a ti sọ kí ló fi dágbàánu rẹ̀ àwọn ẹ̀rí wò la lè rí mọ́ gbogbo ẹ̀ ó ṣàlàyé rẹ̀ gbogbo wa ìṣesí wa àti sọ̀rọ̀ sí wa a gbọ́dọ̀ fi sin lọ́hùn ọba ìpáyà gbogbo ń tà ń ṣe ọ gbọ́dọ̀ tẹ̀lé tí ọba adẹ́dà ń fẹ́ tí ọba ti yapa sí èèyàn ètò bára wà ní òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam nínú ẹgbàá wa kan òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ó ní àwọn ahlul kitab àwọn páàdì wọn àtàwọn olórí wọn wọ́n sọ wọ́n di òòṣà tí wọ́n ń bọ ọ̀kan nínú àwọn sàbí ọ̀rọ̀dí aláàánú ní rárá wọn ò sìn wọn kìí ṣe pé wọ́n ń bọ wọn òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá ní ṣé wọ́n ń ṣe àwọn nǹkan ní èèwọ̀ fún wọn táwọn náà ń dẹ̀ mú léèwọ̀ àbí wọ́n ń ṣe àwọn nǹkan kan lọ́ràn àyàn fún wọn táwọn náà ń dẹ̀ mú lọ́ràn àyàn ó ní bẹ́ẹ̀ ni òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá ní eyín gan ni sísìn ẹ báyìí apàṣẹ báyìí ló fi jẹ́ pé àwọn ahzab àwọn ẹlẹ́gbẹ́dé ó rí òfin tí wọ́n ṣe léra wọn lórí tó yapa sí tíra ọlọ́run wọn bá àti súnà òjíṣẹ́ náà sáà sílámbà wọ́n dẹ̀ mọ́ dìfẹ́ǹdẹ̀ àwọn nídìí ẹ̀ wọ́n lè sọ pé tí ọba tètè dé bí àti ń ṣe alcohol nìyí wọ́n á ní kó bọ́ síta kó máa ṣe tàwáàfù mọ́ṣáláṣí kó máa sáré kó máa ṣe tàwáàfù mọ́ṣáláṣí tàbí kó bọ́ sẹ́gbẹ́ kan kó kásẹ̀ sókè. Okay wọ́n béèrè lọ́wọ́ kan nínú ọmọ ní ah, ṣó o lè fún mi ní ẹ̀rí kan nínú sísẹ àwọn sàbí òjíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ́lá bí wọ́n ṣe ní àánú ọmọlàkejì àti tí wọ́n ṣe fẹ́ kí èèyàn tẹ̀ lófin ọlọ́run ọba tó tí wọ́n ṣe ogún kàwáì ó ní rárá a nídìí àwọn nǹkan báwọn nísìn káwọn èèyàn lè serious mo ní rárá ibi tá a ti yapa nù a nídìí láti pe àwọn èèyàn sí tí wọ́n gbàgbé lójú ọ̀nà ọlọ́run ọba nísìn bíbẹ̀rẹ̀ wọn pẹ̀lú tẹ̀wọ̀hí àti ìgbàgbọ́ nínú ọlọ́run ọba tó fi jẹ́ pé tá a bá tiẹ̀ sí ń bẹ̀ ìpáyà ọlọ́run ọba wọn ò mú wọn ju báwa gan ṣe lérò lọ torí pé jíjẹ́ náà sàtàlà ṣe ṣe fún àná tó yẹ pé wọ́n tẹ̀lé òfin ọlọ́run ọba gan ju báwa gan ṣe lérò lọ mo ní ntọ́yẹ̀ nù kì í ṣe gbogbo ṣe àgbàlagbà wọn ló léètì dé wọ́n sọ pé kọ́ káwọ́ sókè kó kúnlẹ̀ òmíì wọn lè sọ pé kọ́ máa kan ìgànnà ń kó tàbí kọ́ máa wa ìgànnà léèkánná gbogbo àwọn nǹkan tó jẹ́ pé targhibat tó jẹ́ pé máa ń dọ́dọ̀ lọ́wọ́ sí ìyẹn síta ọlọ́run ọba ọ̀sọ́ kalẹ̀ kò dẹ̀ sọ pé ká fara ní anybody nínú wọ́n máa fi ti ń bẹnu constitution rinlẹ̀ ju bófin ọlọ́run ọba ṣiṣẹ́ lọ tó fi jẹ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ wọn ń tọ́jẹ́ tíra ọlọ́run ọba gan pàápàá wọn ò sọ ni but ntí lisan alhal tó ń sọ nìyẹn wọ́n ti pàtì òfin tiwọn míì ni wọ́n fi ń lọ́lẹ̀ ló sì fi jẹ́ pé gbogbo bí wọ́n bá ṣe lè kí wọ́n gbìyànjú tó ọmọ jabute náà ògóńgó ìzbí ìzbí ẹni tó ẹgbẹ́ àṣẹgbẹ́ àṣẹgbẹ́ ọ̀kan nínú méjì ni máa padà wá kú sí tí ó bá di súfí yóò di politician. torí tí fọ́júà tó bá ti wà vacuum bá ti wà nínú gbáàyà rẹ̀ kò torí kíní yìí kò ṣeé ṣe àfi tí tawhid bá rinlẹ̀ wàhálà ayé èyàn ò lè kẹsẹ̀ já lórí rẹ̀ àfi tí èyàn bá ṣe istiqama ala tawhid wa sunna nítorí wọ́n fẹ́ dàrú ó rí àwọn nùsùsù pé a ma siptum an tadkhulu al-janna walamma yatikum alladhina khalaw min qablikum massatuhum al-ba'sa والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن النصر الله قريب tó wẹ́ bá ti dojú rọ pé ah gbogbo ẹ̀ ṣe wá rí báyìí tó máa ti ń ká kúrán kúrán ọmọ tó ká sí pé ah orùpọ̀ ọ̀rọ̀ àríjẹ náà wọ̀ ni àpèjúwe bá a ṣe ni àwọn ẹni síwájú kọ̀ wá ní ìṣẹ̀lẹ̀ sẹ́yìn náà àá àfinira mọ́ wọn abàwọn nújẹ́ lọ́nà kọ́nà a mì wọ́n débi wípé ànábì wọn gan àtàwọn tí wọ́n gbọ́ lọ́wọ́n bá gbọ́ ògóńgó àwọn alágbọ̀ọ́yé méjì nù wọ́n wá ń béèrè pé àá ìgbà wo ni àrùnsí ọlọ́wọ́n bọ́ wà dé báyìí ọlọ́ni àlà inna nasrallahi qarib kuma tọkùnrin náà wọn sábẹ́ lọ bó jíṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́sọ́nà yìí pé àá Allah tastansur lana wọ́n dẹ̀ wá àwọn lọ́wọ́ ọlọ́wọ́n bá fún wa pẹ̀lú gbogbo wàhálà yìí ó lé wàhálà ti pọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣọlá ní inna nasrallahi qaribun walakinnakum mustajilu walakinnakum tastajilu ìrànlọ́wọ́ ọlọ́run ọba ó kù sí dẹ̀dẹ̀ ṣùgbọ́n ẹ̀ ń kánjú ẹ̀ ń kánjú ẹ̀ ń kánjú àsìkò tó bá fẹ́ sí ni kìí sàsìkò tí wọ́n fẹ́ sí ìtọ́ pàtàkì ni wípé kí wọ́n sámọ̀ yìí pé àti kọ̀rọ̀ rẹ àti gbangba rẹ àti inú rẹ àtòdé rẹ ìsọ̀rọ̀ sí rẹ ìṣesí rẹ ìròrí rẹ bó ṣe fẹ́ ló ń ṣe tí àrànṣẹ́ bá dé bá ọ láyé pẹ̀lú láìrám tí ọba dé bá ọmọ pétọ́ ọ̀dọ́ rẹ̀ là ń lọ àádẹ́rẹ́ àlìjẹ́ náà wọ̀ èyí náà ti tó fún wa kìí ṣètòrí wípé ká lè gbàjọba là máa fi ṣègbìyànjú kí Islam ó lè rinlẹ̀ nígbèésí ayé wa ni tí ọlọ́run ọba ń fẹ́ ká lè rí mú lónìí ìjọba tí ó bá wá tó tẹ̀lẹ́sìn yóò mú un tá à ń fẹ́ rọrùn ìjọba òun ó lè mọ̀ wá wá kọ́lọ́hún ó dẹ̀ fi ààyè gbà wá lọ́nà tiẹ̀ nǹkan possible èyí gbọ́dọ̀ gbọ́yìn òye ni òfin ní jẹ́ pé yẹn wà máa lé máa lé tí ọlọ́run ọba ò ṣe ẹ̀ tàbí tọ́lọ́run ọba tí ò kàdárà òun ni ntọ́ba fẹ́ ni kì í ṣe ń táwa ń fẹ́ tí àwọn máa ṣègbìyànjú ni wípé kí n tá à ń ṣe mọ́ ìyapa sófin rẹ̀ bọ́lá wọn bá ti fi ń rojì sẹ́lá sọ́lá àlọ́sọ́lá tó bá ṣe jésù ayé wa ní gbogbo ẹ fi yanjú falilá ilham tí ó bá yanjú nígbèsè ayé wa àní kí tiwa má dàrú ń bẹ̀ kí tiwa dá ń bẹ̀ aláwọ̀ ní tí mùsùlùmí ọmọ ilé ń gbogbo wa nù tí bá ti lé nǹkan ní ìyàtọ̀ sílẹ̀ nǹkan yóò dojúrú ma lọ́wọ́ ni mùsùlùmí gbọ́dọ̀ fi ṣọ́ra kọ́ máa ṣe eléyìí ní gbogbo ìgbà Allah subhanahu wa ta'ala wá fi kún wípé wa na walidayni ihsana eléyìí pàtàkì Allah subhanahu wa ta'ala lẹ́yìn pé agbọdọ gbọ́dọ̀ sí nǹkan kan àfohun atọ́kùn ọ̀nà tá a gbà wá sáyé ọwá a gbọ́dọ̀ ṣe dáadáa sí wọn ìṣe dáadáa sóbì ọ̀ràn yẹn ni àwọn òbí yìí wọn àbá jẹ́ mùsùlùmí tàbí wọ́n jẹ́ kèfèrí lójú ayé wọn oníbàṣìṣe sí wọn tí wọn ò bá sí mọ́ oníbàṣìṣe sí wọn pàápàá tí wọ́n bá jẹ́ mùsùlùmí dáadáa táwọn òbí ṣe sí wa nípìlẹ̀ wọn ò ṣe é torí pé wọ́n nírètí nǹkan kan lọ́dọ̀ wa àyàgbẹ́ wọ́n ń kó ara ni wá àwọn ni wọ́n ń fìlì rẹ̀ àwa la àgbà wọ́n ń ṣàìsàn àwa ni nǹkan ń ṣe àwọn ni wọ́n ń ba àwọn ni wọ́n ń rìn nira rẹ̀ kí la òmìmí bá mì wá àwọn ni wọ́n ń páyà nínú gbogbo nǹkan allah subhanahu wa ta'ala ló fi jẹ́ pé ihsan iṣẹ́ dáadáa sí wọn ní ọ̀gọ̀ọ̀rọ̀ bí nínú tírà rẹ̀ ó ń pe àkíyèsí wa sí eléyìí wípé ní àìsí ibi àìsí san oore ẹni tó ṣe bí sí wa gan-an wọ́n fẹ́ ká ṣoore fún Allah subhanahu wa ta'ala ọgọ́rọ́ bí àní ibudullah wa la tushriku bihi shay'an wa bil walidayni ihsana ẹ ò sin ọba adẹ́dá nìkan ẹ má sì ń kankan bọ́ ọlọ́run ọba wúrogún ẹ wá ṣe dáadáa sóbì nínú àyà mi Allah subhanahu mú wa wípé wa wassayna al insana apáláṣẹ àṣẹ ní àsọlẹ̀ àṣẹ lọ́ràn àyàn fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn kó ṣe dáadáa sí òbí rẹ̀ àṣẹ ọlọ́run ọba ni tá a gbọ́dọ̀ tẹ̀lé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn ọ̀rọ̀ míì tó mú wa ó ní allah ukhbirukum bi akbar kabair ṣé kí n fún yín ní ròó ẹ̀ṣẹ̀ ńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tó jẹ́ wípé téèyàn ọba túbá fóònù rẹ̀ kò sí bí òsì ní wọná níjọ́ gbẹ̀ǹdẹ̀ àríkíámù gbà tí ó kà wọ́n àwọn sábẹ́ bala ya Rasulullah ilé òjíṣẹ́ lọ́sà afẹ́kọ́ rẹ̀ fún wa kí ló kọ́kọ́ sọ ìṣirákù billah ká bọ́lọ̀ wọn ọba nínú wa wa oníwà òkúkú lè wá rí dé ìmáṣe dáadáa sí òbí àwọn nǹkan kan pàtàkì tá a gbọ́dọ̀ gbọ́yé nínú ìṣe dáadáa sóbì Allah subhanahu wa ta'ala sọ wípé wa in jahadaka li tushrika bi ma laysa laka bi ilm fala tuti'uma gbìyànjú wípé kọ́ ọ bá mi kó o fi nǹkan bá mi wórogún má tẹ̀lé wọn o èyí ni wípé n tí wọ́n bá ń fẹ́ tọ́ bá takò fín mi tèmi ọba adẹ́dà ṣe má tẹ̀lé má tẹ̀lé àlàyé táwọn àáfàá ṣe lérí eléyìí ni wípé ntọ́bajẹ́ fọ́bdọ̀ àyè. ṣùgbọ́n tó bá jẹ́ fọ́dù kìfáì in tó bá jẹ́ pé àwọn kan ti gbé kúrò wọ́n ti ṣe kí ìṣe ń tọ́jú ọ̀ràn àyàn ayè fúnra wa agbọ́dọ̀ tẹ̀lé wọn mọ́sálà kí lápèjú èyí ọ̀kan nínú àwọn sàbẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ọwọ́ abẹ́ òjíṣẹ́ ńlá sallallahu ọlọ́run fẹ́ bá òjíṣẹ́ ńlá sallallahu alaihi lọ sí jihad ni kí ni jihad ó lè bọ́ sí fọ́dà ẹ̀ ó lè bọ́ sí fọ́dà kìfàì ṣùgbọ́n tá a bá ti rá àwọn kan tí wọ́n ń lọ àwa yòókù kí ló jẹ́ fún wa fọ́dà kìfàì àwọn kan ti fọkọ́lẹ̀ kí ẹ ti ń bójúṣẹ́ ní sọ̀rọ̀ àṣàlám lọ ẹni iná dìde ó lóun fẹ́ bójúṣẹ́ ní sọ̀rọ̀ àṣàlám lọ ọwọ́ àṣọ kankan ó ní bí mo ṣe ń bọ̀ wípé mo fẹ́ bọ́ ọ lọ sójú ogun yìí àwọn òbí mi méjèèjì tí wọ́n ẹ e ṣe mùsùlùmí o wọ́n ẹ ṣe tí ẹ ṣe mùsùlùmí inú wọn bàjẹ́ inú wọn ò dùn sí. kí ló jíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ ó ní padà fọ̀síhìmá jihad àwọn gan ni kó lọ ṣe jihad lé lórí bó o ṣe bà wọ́n nú jẹun lọ́ọ́dún wọn nú. ìdí eléyìí làwọn afáàfi sọ yìí pé ìpáyà ntí àwọn òbí ntọ́ a bá fẹ́ ṣe táwọn òbí wa ń páyà lé lórí tí ìbá ti ṣe fọ́dà àì àgbọ̀dọ̀ ṣe mo fẹ́ ṣe nǹkan báyìí but kì í ṣe fọ́dà àì but kò túmọ̀ sí wípé àwọn ètò ìgbésí ayé wa kọ̀ọ̀kan o ọ̀ràn yẹn ni. kí wọ́n gbà ká tó ṣe là ntọ́ba yẹ pé fọ́dù àyìn fọ́dù kìfà àyìn ni tọ́jà yẹ pé tá a bá ní ká lọ ṣe yóò fa ìbànújẹ́ fún wọn. àlẹ́tọ̀ láti ṣe agbọ́dọ̀ pati kì í ṣe yẹn nìkan ó pín tá a gbọ́dọ̀ ṣe sóbì sí ọ̀nà àmójútó ní jíjẹ mímu wọn tó bá fẹ́ ṣe pẹ́rẹ́ fún wọn. ìmọ̀ wo wẹ́ẹ̀sì àwọn ni àmójútó ìlera wọn ní gbogbo ìgbà ó pàtàkì. ọ̀kan nínú àwọn sàbíà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam Asma ọmọ na Abubakar Siddiq radiyallahu anhu ó sọ yìí pé. قدمت قدمت علي أمي وهي راغبة màmá mi wá sọ́dọ̀ mi ó ń jẹ̀ràn pé kí n ṣe dáadáa fún un wáyà mùṣírìkà ṣùgbọ́n ọ̀ṣẹ́ bọ́ ní kìí ṣe mùsùlùmí ṣùgbọ́n ó ń jẹ̀ràn ó ń wá kí n ṣe nǹkan kan fóun ní nǹkan táyé bá kí n tọ́jú òun bóyá ó ń fẹ́ raṣọ pẹ̀lú ó ní bùkátà táwọn kan ó fẹ́ kí n ṣègbìyànjú rẹ̀ fóun. ti àdìrò sólè láì sallallahu alaihi wasallam ìgbà yìí sì wẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣìlá wà láyé pàṣẹtàkìtẹ́tù Rasulullahi sallallahu alaihi wa alihi wasallam mo wá lọ bójìṣẹ́ náà sọ̀rọ̀ àlọ́ sọ̀lá mo ní kúltù qadmat alayya ummi wa hiya raghibah ay fil ata wal ihsan mi wá sọ́dọ̀ mi ní ìsìn ó ń ṣe dáadáa sóhun ó sí àránṣẹ́ mi aṣọ àṣìlú omi ṣé kí n ṣe dáadáa sí àná òjíṣẹ́ lọ́sọ̀lá sọ́lọ́m ní nam sílẹ̀ umak ṣe dáadáa sí ìyá rẹ̀ nítorí bá ń fẹ́ ṣe fún Allah subhanahu wa ta'ala ó ń ṣe àlàyé eléyìí ní yékéyéké wọ̀wọ̀fẹ́ ìnàbí ní ìnsára bí wàlìdẹ́ husna àṣẹ lọ́rùn àyàn fọmọ ẹ̀dẹ́ ènìyàn kó ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì kí nìdí láti fi ìṣe dáadáa sí ẹn tó pọn dandan pàtàkì jù níwọ̀n àwọn méjèèjì Allah subhanahu wa ta'ala ni hamalatu ummuhu wahnan ala wahnin wa fisaluhu fi amayn ìyá rẹ̀ pàápàá jùlọ nínú àwọn òbí méjèèjì ó rèé ní ìgbà òpó ló nǹkan sékejì tí ò lè dá nǹkan kan ṣe ìyá ní ń gbọ́ bùkátà rẹ̀ jù bàbá ìtaàbà táàbà fọmọ bàbá ìgbọ́n máa ń tọ̀ lóru tí bàbá ní pé mo ti wọ́nà jíjẹ mímu wọn bó bá ṣe wù kán ṣe bó ti yá yóò ṣe ń jẹ bàbá ń sùn àwọn ò sùn Allah subhanahu wa ta'ala ó ń mú eléyìí wá láti fi hàn wá ni nínú àwọn méjèèjì o èwo ni ìṣe dáadáa sí tún pàtàkì jùlọ ọwọ́ sáyélá yóò jíṣẹ́ náà sallallahu alaihi wasallam jẹ́ àhárọ́jú ila rasulillahi sallallahu alaihi wa alihi wa sallam ọ̀kan nínú àwọn sàbí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ọwọ́ abó òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ó ní man ahaqqu an-nasi bi husni sahabati ta ló dáa jù wípé kí n súnmọ́ kí n ṣe dáadáa sí nínú àwọn òbí mi méjèèjì qala ummuk òjíṣẹ́ lọ́sàásà rẹ̀ ni ìyá rẹ̀ ni kò súnmọ́ jù kò ṣe dáadáa sí jù kọ́lá súnmọ́mẹ́ sàbí yẹn ni lẹ́yìn ìyá ta tún ni kọ́lá ummak òjíṣẹ́ lọ́sàásà àní ìyá rẹ̀ náà tún ni ẹlẹ́ẹ̀kẹta ìwáyà ní ní ẹ̀ẹ̀kẹrin lọ́sẹ̀ tó dákọ̀ bàbá torí wàhálà ìyá lórí ọmọ pọ̀ ju ti bàbá lọ ṣé táìsùn ni ṣé ti gbígbóúnjẹ ni tọ́jẹ́ wípé bí ń ṣe ń létí bàbá náà ni wọ́n máa létí ọmọ ipò tí a wà ló fi jẹ́ wípé ọ̀rọ̀ ọ̀yá pàtàkì ọ̀gbẹ̀gẹ̀ kọ́dà ní ọba jẹ́ ká sọ̀rọ̀ tí wọ́n bá ṣe mùsùlùmí ìsìláàmù fẹ́ pé kí ni ká fà wọ́n mára ká ṣe dáadáa sí wọn ká mójútó wọn Allah subhanahu wa ta'ala ó ní gbogbo nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ ṣe àṣẹ ọlọ́run ọba ni ẹ̀sìn ni ìbádà ni tá a gbọ́dọ̀ mójútó mímójútó rẹ̀ kì í ṣe pé tọ̀ mo sáṣe bẹ́ẹ̀ náà rárá ọ gbọ́dọ̀ dọ́kàn bó ṣe jẹ́ pé gbogbo ohun tá à ń ṣe à ń fi wójú rẹ̀ ọlọ́run ọba à ń párún sẹ̀ẹ́sì bẹ́ẹ̀ náà láti ṣe tèyún náà ibi tí a ti lè yapa sí tiwọn ò ní í pé tọ́ba tako òfin ọlọ́run ọba tí ìbá ṣe tó ti tako òfin ọlọ́run ọba subhanahu wa gbogbo nǹkan tí wọ́n bá ń fẹ́ ṣe fún ọba adẹ́dà ọmọ tẹ́dà máa wà àtàsìkò ẹ̀dà àwọn òbí méjèèjì wọ́n ó dé lẹ́wù kan wọ́n dàgbà sí wa lọ́wọ́ tó yí pé tí wọ́n bá ti dàgbà yìí wọ́n burú wọ́n di ọmọ èké ẹlẹ́ẹ̀kejì Allah subhanahu wa ọba adẹ́dà tí gbogbo ẹ̀ yé jù wá lọ wá ní imma yablughanna indaka al-kibar tí wọ́n bá lè dòdò sí ọ lọ́wọ́ o ahaduhuma aw kilahuma ọ̀kan nínú wọn tàbí méjèèjì. wọ́n dogbó sí ọ lọ́wọ́ kìí ṣe wọ́n ń dogbó sí ọ lọ́wọ́ tó bá ṣe sí yóò mọ̀ ní àpọ̀ ọ̀kan nínú àwọn ọmọ ẹ̀yà bàbá rẹ̀ dogbó ó tún wá rẹ̀ látàárọ̀ tí lè fi sú ìgbẹ́ lọ́mọ ẹ̀yà yọ ọmọ kú bàbá ó tún máa jágbe mọ́ pé abọ́fẹ́ kò ń gbé ẹṣẹ́ pè ní bàbá ilé sílẹ̀ sínú ìgbẹ́ nàìjásà ni torí pé kí ni yàtọ̀ sí pó ti dógbó nǹkan ẹ̀ ń tí ó dín affect ọpọlọ ó ní yashek wọ́n dẹ̀ ní látàkúlẹ̀ ọmọ òfin mo níbẹ̀ ó ní á ṣe léyìí ó ṣeé ṣe mo ní jẹ́ ó ṣeé ṣe torí pé ọlọ́run ọba lọ́pàṣẹ ó ní bẹ́ẹ̀ wọ́n dà wò wọ́n bá ti rábà ń pariwo mọ́ yìí pé á àní mo ní kó fi mí lẹ̀ bàbá mi ìyìn sílẹ̀ sínú ìgbé àtìtọ́ nàìjáfà ni ìbádà wo lẹ fẹ́ ṣe pẹ̀lú ilé ọpọlọ dẹ̀ padà wá ní ọwọ́ dátà ó ní ọ̀dà ṣe tó ọba ẹ̀ kó ṣe àtún àtìyàwó wọ́n wẹ̀ fún bàbá wọ́n taṣọ wọ̀ fún wọ́n ó fi tọ̀ àrẹ sí lára eyín ò tún ní gbàrà tí wọ́n bá ti ṣe yẹn tán kí bí ọba tọ́ tún yàgbẹ́ ó ní ṣe ó fẹ́ sùn mọ́ ni n tí sọ pé ọpọlọ rẹ padà sígbà tí wọn náà wà kékeré. tí wọ́n ṣe fún ọ nígbà yìí ṣé wọ́n lè o lè san ó ní wọ́n láì rárá fi wò ó tí ó fi rọ̀ ọ́ lọ́rùn ó ní Allahu Akbar yóò gbé yóò wẹ̀ ni ó lè wẹ̀ lẹ́yìn nígbà míì àwọn ọmọ mi nínú àwọn ọmọ ẹ̀ pé àgbọ́yé oríṣiríṣi ni ọ̀kan nínú àwọn àbúrò rẹ̀ ní ẹ̀gbọ́n òun ẹjẹ́ àpà àwọn dókítọ̀ ní tí bàbá ò fi di liability kí wọ́n gún lábẹ́rẹ́ kó kú sẹ̀mọ̀ pé oríṣiríṣi ìròyìn wà táwọn ẹlòmíì ọdẹ máa gbé jáde wọ́n fẹ́ sọ pàgbọ́ yìí ó ní ẹni nǹkan tí lágbájá mọ̀ sọ ni mo ní nígbà wọ́n ń dààmú bàbá rẹ̀ nígbà tiẹ̀ kò sí gbé ojú sáàtàn tàbí kó gún ọ lábẹ́rẹ́ kú ó ní jazakallahu khair ó ti yẹ. bàbá ìpadà wàá bọ̀ sípò pẹ̀lọ́pọlọ rẹ̀ ó fi jáde láì pẹ̀lú. wọ́n ṣe ń rìn wọ nígbà tiẹ̀ pẹ̀lú gbogbo wàhálà yìí ọ máa fi wéra wọn bẹ́ẹ̀ ti ṣe wàhálà lé lórí. ó ti jẹ́ kí gbogbo ohun tí èèyàn bá ń ṣe pẹ̀lú àníyàn pé láti fi wojú rẹ̀ ọlọ́run ọba èyí jẹ́ kí i pé èèyàn pinlé lórí. Nà etí máa fojú hàn jù nínú ìṣesí wọn tó jẹ́ pé nǹkan kan ló máa ń bí ó ní generational gap. Bàbá ti dàgbà àwọn ìṣesí ọmọdé àsìkò yàtọ̀ síra wọn. Ní táwọn ń dúró lé lórí ó lè ti di tàná àgbàlagbà ti ń sáárín ntí tó wọ́pọ̀ ní túmọ̀ ṣẹlẹ̀ ni tí wọ́n bá wá ń sáárín báyìí tí wọ́n ń sọ tí ọ̀bá gbà mú tí ìṣà rẹ̀ Allah subhanahu wa ta'ala ni wala taqul lahuma má ṣe sí ọ̀wọ́n wala tanharhuma Allah subhanahu wa ta'ala ọba tó dá wa tó mọ kọ̀ǹdíṣàn tẹ́dà á máa wà àlàyé ní sí fún ayé kéèké òfin ibẹ̀ ni mọ́jàgbé mọ́ wọn. irú ìsọkúsọ lẹ́ ń sọ yìí ọ̀rọ̀ orí burúkú ni. òbí a gbọ́dọ̀ tara wọn a gbọ́dọ̀ dara wọn dẹ́ṣẹ̀ a máa tara wọn súnmọ́ lọ́wọ́ ọba ni pẹ̀lú oríṣiríṣi àkàrò àṣetọ́ gbọngbọ́n òtítọ́rọ́ ẹ̀rí tó sọ̀rọ̀ tí ò nítumọ̀ gẹ́gẹ́ bí ọmọdé tọ́pẹ́ tí wọ́n bá ń sọ fún ọ pé ń gbọ̀ wà lọ́mọdé ọ̀sọ́ báyìí ọ̀sọ́ báyìí wọ́n gan mọ̀ pé kí wọ́n á ní ìtumọ̀ gbogbo ilé wọn náà ti wé lásìkò tó jẹ́ pé ìyá yìí dẹ̀ ń pa gbogbo ẹ̀ mára in ọkà kún bí nǹkan eré ni ara development náà fọmọdé Allah subhanahu wa ta'ala wa kí à ń lọ wípé a a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ìyẹn ni pé a gbọ́dọ̀ jágbe mọ́ wọn. Allah subhanahu wa ta'ala ni wa qul lahuma qawlan karima ọ̀rọ̀ alápọ̀nlé ó ní kọ́ ọ máa bá wọn sọ ní gbogbo ìgbà ọ̀rọ̀ alápọ̀nlé tí wọ́n ní ká máa bá wọn sọ ní gbogbo ìgbà Allah subhanahu wa ta'ala kìí sọ̀rọ̀ sísọ nìkankan kí wọ́n máa sọ̀rọ̀ tí ò fẹ́ bójú mu káwá dákẹ́ bíi ìdákẹ́ ajá ní ń gbó ẹni tí ń sàṣe you know silence is the best answer to a fool haramu ni fọmọ yóò pa lọ́lọ́ ni nígbà tí wọ́n bá ń sarahùn kò èèyàn máa make sense out of it láti ṣe kí ni láti fi dùn wọ́n nú tí òfin ní jẹ́ pé à ń kórìíra tá à ń ṣe é fún wa torí pẹ́sìn ni. Allah subhanahu wa ta'ala ọ wá fi nǹkan kan ṣe àpèjúwe fún wọn ó ní waqfid lahuma janaha dhul pa ìyẹ́ ìrẹ̀lẹ̀ rẹ sọ̀kalẹ̀ fún wọn bí ẹyẹ tó bímọ bí ṣe máa pa kúrú mọ́ ọmọ ẹnikẹ́ni tó bá fẹ́ súnmọ́ ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bí láti ṣàgòbó tí ò ní fẹ́ kí òmìnì kan òmìnì bí wọ́n kí ẹni ẹni rẹ kó ti pẹ̀lú àwọn òbí rẹ̀ ni ntí ọba ta bá wọn láburú kó ṣe kí ni kó ṣe dèfà ànìhùn kọ́kọ́ di àwọn ntí yóò fi ìfọ̀ fún wọn nífọ̀kànbalẹ̀ kéèyàn sáré alápá tètè láti lọ ṣe Allah subhanahu wa ta'ala sọ pé mina rahma pẹ̀lú ojú àánú ẹ̀yin pé gbogbo tá à ń ṣe yìí o ká jẹ́ kó dénú wa kìí ṣe tí ń bà wá jẹ́ àwọn ojú àánú ọba adẹ́dà pẹ̀lú rẹ̀ ni ẹlẹ́yìí pàtàkì fún gbogbo ọmọ tọba lóbìí láyé nínú tá a gbọ́dọ̀ ṣe ò ní wípé àwọn tí wọ́n bá jẹ́ ọ̀rẹ́ wọn láyé ẹni tó jẹ́ àná àyànfẹ́ wọn tàbá sọ́ọ́lẹ̀ wọn ká mójútó sẹ́dínà abdullahi ibn umar radiyallahu anhuma ó rí ẹrú ọlọ́run ọ̀kan nígbà tó ń lọ sí ọ̀nà maka ó wá gbé lórí ẹṣin ó fi nǹkan dé lórí gbogbo àwọn èèyàn wá ń wò wípé ah, ìmọ̀ pọ́n èèyàn lé irú àpọ́nwó ló ní fún yìí kí ni sẹ́dínà abdullahi ibn umar sọ ó ní à ah, àyànfẹ́ bàbá mi ni bàbá mi máa ń pọ́n lé ńgbà tó wà láyé gbà tí ò dẹ̀ sí bàbá mi láyé ń sìn èmi náà gbaṣẹ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀ ni láti tẹ̀síwájú pẹ̀lú dáadáa tí bàbá mi ṣe fún ẹni pàtàkì wọ́n pàtàkì gan fún wa àwọn tí wọ́n jẹ́ bí ọ̀rẹ́ àyànfẹ́ bàbá èèyàn lẹ́yìn èèyàn béèyàn bá ń ti ń ṣe dáadáa sí wọn àwọn ẹbí bàbá èèyàn ẹni rèé sá fún ẹbí àwọn òbí rẹ̀ kì í sá fáwọn ọ̀rẹ́ òbí rẹ̀ kì í sá fún mọ̀lẹ́bí kì í sì sí sí mùsùlùmí. a gbọ́dọ̀ kó mọ ohun mọ́ra pẹ̀lú kíni pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀sìn a gbọ́dọ̀ fà wọ́n mọ́ra pàápàá tí àwọn òbí ò bá sí láyé ní táwọn àwọn òbí bá wà láyé a máa jẹ́ ẹni tí ó máa ṣe àtúnṣe láàrin wọn àti ṣàmójútó eléyìí pàtàkì fún gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí tó lóun tẹ̀lé ojú ọ̀nà sàràfíà kò gbọ́dọ̀ jẹ́ àtùpà jówiri tó jẹ́ pé ó ń tàn mọ́lẹ̀ síta gbogbo àyíká rẹ̀ wá jókùnkùn àrògọ́rọ̀ àwọn èèyàn bọ́ síta kọ́ bá wọn délé ni àwọn gan ni ti máa mú wọn ò lágbọ́yé àgbọ́yé tí wọn ò ní ìgbìyànjú wo ló ṣe gbogbo ẹnikẹ́ni tó bá lóbi láyé ìmọ̀ mọ́jìnà sí wọn mójútó wọn tọ́jú wọn ní bí ọlọ́run ọba bá ṣe fún ọ lágbára mọ́ máa bẹ lọ́hùn láti ṣe kíni láti fi wójú rẹ ọba adẹ́dà látara wọn eléyìí pàtàkì ló fi jẹ́ wípé lẹ́yìn ìgbà tí Allah subhanahu wa taara tó ṣe pé tó ṣe ní ọ̀ràn àyàn onìkan la gbọ́dọ̀ sùn lẹ́yìn ìgbà tá a fi tahqiq tawhid tààfin ilẹ̀ tún Allah subhanahu wa ta'ala ní ìṣe dáadáa sí sábàbí ìwálé ayé wa àwọn méjèèjì ó pàtàkì nínú àwọn méjèèjì kìyà tún wá pàtàkì ju ti bàbá lọ àwọn méjèèjì Allah subhanahu wa ta'ala ó ní waqfid lahuma janaha dhulli mina rahma ẹ ṣàgàgòbò wọn bí ẹyẹ ṣe máa ṣàgògò àwọn ọmọ rẹ̀ tó ṣẹ̀bi bí adìyẹ tó jẹ́ pé ẹnikẹ́ni tó bá fẹ́ ta sí wọn bí ò bá ṣá wọn yọ pakuru mọ́ wọn èyí ò ní wípé àbùkù kan tàbí ìnira tàbí àìgbádùn kò gbọdọ̀ jẹ́ kí ó ṣẹlẹ̀ sáwọn òbí rẹ̀ níṣẹ́jú òun láì sapá láti wá bí ó ṣe mú kúrò ọdẹ gbọdọ̀ tẹríba fún wọn ní gbogbo ojú ọ̀nà lẹ́yìn wọ́n ti sọ yí pé kódà tó bá jẹ́ pé kèfèrí ó ní kó gbé lọ sílé ìjọsìn mi ó gbé débẹ̀ ọdẹ dọ́ńdà ọ̀kan nínú àwọn ọmọ àyà ó ní ìyá rẹ̀ máa ń tẹ́tí sí jù nísìn kí ló fà tó ń ti bí ìyá rẹ̀ sí mọ̀ pé mùsùlùmí lélẹ̀ kò dẹ̀ àwọn màmá rẹ ti fẹ́ jáde ní church kò tí alcohol tó parí bá ti rí ra ní alcohol ọlọ́gbẹ̀yà ni kó n gbọ́n wọlé ó fún wa ní ìwọ̀ tiwọn látara bẹ́ẹ̀ kí ló bí màmá yẹn máa ń lísìn sí wàásù ó ń sọ̀rọ̀ ẹ bá fún o bí baba ṣe fẹ́ lọ hajj ó yẹ kí má lọ ni o ah, sheik èmi ò lè yìí mo ní o ò lè torí jìnnà àgbàlagbà ọ pàtàkì láti fà wọn mára àdúrà tá a ṣe fún wọn lójú wọn òun ni kọ́lọ́hún fún wọn ní ìdáyà ṣùgbọ́n àwọn tó bá jẹ́ pé mùsùlùmí nínú wọn kọ́lọ́hún ọba fàlìjẹ́nà san wọ́n lẹ́san kọ́dẹ̀ jẹ́ ká pàdé nínú ọgbà àlìjẹ́nà pẹ̀lú wọn ṣùgbọ́n àwọn tí wọn bá ṣe mùsùlùmí nínú wọn tí wọ́n wà láyé a máa bẹ lọ́hún ọba pé kọ́lọ́hún ọba kó síjú àánú wò wọn kí wọ́n lè ṣe kíni kí wọ́n lè ṣe ìgbàgbọ́ ṣùgbọ́n tí wọ́n bá ti jáde láyé fẹ́yìn náà ìlànà ìrẹ̀ rọ̀jò kò sí ní tá lè ṣe sí ma kò sí ma fi òdodo ẹ̀sìn rinlẹ̀ báyìí láì bìkítà láì páyà ọ pàtàkì fún gbogbo mùsùlùmí fún gbogbo náírà ọ̀kan nínú àwọn ọmọ àyà ọ wà no lift that's in US ìgbà tí ó kó sínú lift obìnrin ló bá ń ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ bí àwọn aláìgbóyé lóbìnrin bí wọ́n ṣe máa múra wọn àwọn méjì péré ni sọmọ yìí pé ó kú bí ó ṣe bí ó ṣe tẹ̀lé òfin ọlọ́run ọba practical ló ti délẹ̀ kí ló ṣe ọ̀ràn tí ghaddul basar ọba ń wọlẹ̀ ọmọbìnrin yìí tí arákùnrin ń ṣe ó ń bí nínú ṣáà àwọn <laughs> ọmọ àwọn alókè òkun lọ́wọ́ wọ́n ní jura alalabatil wọ́n gbóyà lórí ìbàjẹ́ ọ̀dá city in forceful torí wọ́n rò pé ojú ọ̀nà àwọn ẹ̀ lójú ọ̀nà wọ́n wá ń fẹsẹ̀ jẹlẹ̀ pẹ̀lú ìbínú wípé ah, bó ń ṣe múra tó yìí ò tiẹ̀ wo sáàdì ọ̀dọ̀ ọ̀hún wọ́n padà sọ bó ń ṣe múra tó yìí àbí ṣé ọmọ iye time tó ń spend lórí mirror ni hours tó ń spend oríṣiríṣi ìtọ́jú ìtọ́mú nǹkan kan tó ń múra láti fi jáde wá wà ní lift pẹ̀lú òun ò tiẹ̀ appreciate ó ṣe kankan ọwá ń tẹjú lẹ̀ ọmọ ìyá sì dá lóhùn àmì muslim mùsùlùmí ni èmi náà níyàwó gbọ́dọ̀ lọ́nà obìnrin ó ní tọ́lọ̀ wọn bá gbé kalẹ̀ lórí rẹ̀ sórí gbogbo ètò ìṣe yàtọ̀ sí pé yóò fa ìbínú ọlọ́run ọba fún ọ ó tún ṣe sábà bí àti fa ìbínú ọlọ́run ọba fẹ́ lómi islam kún obìnrin lé bí ó ṣe múra bá ó dọ́gbọ́n ṣe dáwà fún fún bí ìṣẹ́jú márùn àìgbé ntá jẹ pamọ́ ntá jẹ àìjẹ àìgbé pamọ́ nínú nǹkan burúkú tó bá mùsùlùmí jù lónìí ó ní ṣọ́ọ̀rù binakus inferiority complex àmọ́ wípé tiwa yẹn gan ló dùn tá a gbọ́dọ̀ fi tá a gbọ́dọ̀ tà fáwọn èèyàn arábìnrin náà bọ́ síta pẹ̀lú rẹ̀ ó ṣe rẹ̀ lẹ́kọ̀ọ́ bí iná èyí tá a sọ tẹ́yìn yóò tún jù. ọ̀sán ní tóun náà rò wípé òun ti tí yóò máa gbọ̀n pẹ̀lú òun lẹ́yìn ó kọ mùsùlùmí ó ní mùsùlùmí ní mùsùlùmí ló mú a. ẹni ire kan ò ní rí yín báyìí kọfẹ́fẹ́ yín níyàwó ẹni tí wọ́n bá wá tó bá gbọ́n jòjò tẹ̀lé lẹ́yìn wàláhì ẹni tó fẹ́ ṣàbùrú pẹ̀lú yín ọmọ mùsùlùmí ọ̀yẹ́ kó múra báyìí wọ́n bá bẹ̀rẹ̀ sí ṣàlàyé wọ́n bẹ̀rẹ̀ sí ṣàlàyé wọ́n wọ́n tó máa yẹn ó dán wọ́n ní àáfàá ni bàbá òun kò sọ orí ilé ìfún rí ah, opportunity tó o bá délé bẹ́ẹ̀ lọ bàbá mi bóun lọ́mọ mùsùlùmí ṣe múra ó wà nù Quran àyà báyìí ó wà nù hadith ó wà báyìí kó tó di pé àsìkò kan kọjá ọmọ yìí dẹni tó ń bojú kí n ta a fẹ́ sọ lórí eléyìí pé ìṣesí lórí gbogbo nǹkan any condition tá a bá bára wa ọgọ́rọ̀ nínú àwọn ọmọ àyà ó ti rí ohun gbẹ̀yìn ó ti o mo ní ìgbà wo lọ́wọ́ á bẹ̀rẹ̀ sí sí ọ ìgbà tó yẹ kó gbé ojú sáàtàn tàbí kó torí ẹ̀ bọnu tọ́lẹ́ẹ̀tì kò pa ọ́ jẹ́ ńgbà yàn nígbà ẹran rẹ ti gíran ìní ọ̀ wá jẹ́ ọ́ òun tó ọ̀bá tí kóyún kú òlórí á àbúrú ńlá rẹ̀ wọ́n àtàmọ́ wọ́n sí má tí nǹkan bá ti fẹ́ dáa fún un bá tí ìyàwó bá ti wá sálámà sóhun ó di pé kí lè àkídà àwọn jàhílíyà kí ló yìí ṣe náà sàásùlámù sọ tó ń bá ń ṣe dáadáa sí ẹni tí ẹ bí mọ́ ọ tí ó jẹ́ tó ní tọ́ba ọ̀tán tó dẹ̀ jẹ́ pé ó kórìíra rẹ̀ eyín ògóńgó dáadáa gan ni tọ́nà ọba máa fi lé sí sílẹ̀kùn kẹ́ kásẹ̀ tí máa sọ ìyá ìyá tó bí yàn. mùsùlùmí gbọ́dọ̀ sọ́ra nípa àkídà kọ́ndíṣàn kan ò lè dé tí ó ti òfin ọlọ́run ọba tó là kalẹ̀ ní bá ṣe tolé ayé táyé ó fi gúnrégé káwá sọ pé rárá kò bá sì kò ní mo má omi ìlàfẹ́yìn lùgbà. tí ọba dídá Allah subhanahu wa ta'ala kó fòdodo hàn gẹ́gẹ́ bí òdodo kó jẹ́ ká lè tẹ̀lé ntí èso dodo kó jẹ ká kó yé wa pé irọ́ bùtùlù ni kó jẹ àrísàkóńdì rẹ̀ inshallah alkiri a tẹ̀síwájú méjì nínú méjìdínlógún láti sọ̀rọ̀ lórí rẹ̀ báyìí tafid àti ìsàfúnṣọ́k ìṣe dáadáa sóbì òbí méjèèjì pàápàá jùlọ ìyá àwa tá a yìí ní wọn láyé kọ́lọ́hún ó jẹ́ kí àtàrà wọn ṣe dá oríire láyé àti ní gbangba ọjọ́ ọ̀gbìn dàkíámù àwa tí wọ́n ti fi wálẹ̀ lọ kí ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala kọba fi wọ́n sí ààyè ìkẹ́ kọ́dẹ̀ fún wa ní ẹ̀mí gígùn láti fi ṣe iṣẹ́ olóore táwọn náà ó gbà ládàá lára rẹ̀ kí ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala gbogbo kú mùsùlùmí àwọn òbí wa gbogbo kó jẹ́ kí a lè ṣe bí ọlọ́run ọba ṣe pa á láṣẹ lórí wọn kọ́dẹ̀ wa jẹ́ pé kí wọ́n jèrè wa láyé ń bí àti nígbà ìgbàjọ́ gbẹ̀ndẹ̀lì kíámà subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu اللهم صل على محمد وعلى ال بيته الازواج وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته الازواج وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته نعم جزاكم الله خيرا